lọ́wọ́ àwọn àtẹ́bí ọlọ́run bí pé tàbí sọlọ́lọ́ àṣálá tó bá dé wọ́n á nígbàgbọ́ sí ọlọ́run wa sọ nínú àyà rẹ̀ pé wàá ìgbà afárá lọ òní sáàkọ́ lórí yìí lọ́làgbà áká ìṣòkun bí kìtà dèrò wá Àwọn ọmọ ìgbà yìí. òun gba àlùkáwà di gbogbo àwọn àtẹ́bí ọlọ́run. ọlọ́run bá ń kó wa nírò igbó ń gba àlùkáwà ní gbogbo àtẹ́bí ọlọ́run tó gbé dìde látòrí Adam alayhi salatu wa salam. tó fi dórí ànábì Ìsá alayhi salatu لما لما لمهما أتى الله وحده من كتاب وحكمة وبلغ فبلغ عند مبلغ ثم جاءه من بعد ليؤمنن به ليؤمنن به ولا ينصرنه ولا يمنعه الله في العلم والنبوة باتباع من بعض من بعض بعدي ونصرته ولهذا قال تعالى الله بابور وايبه òun gbà ló ká wà ní gbogbo àgbẹ̀bí ọlọ́run fún ìgbédìde látòrí Adam alayhi salatu wa òfitórí àtẹ̀dí Isa alayhi salatu wa wípé ìkọ̀ọ̀kan ló wọ lọ́lọ́run fún ní àti ọgbọ́n. àti wípé tí òjíṣẹ́ bá wá bá wọn lẹ́yìn wọn pé àwọn máa gbàgbọ́ yìí òjíṣẹ́ tó bọ̀ lẹ́yìn wọn yẹn tí àwọn gbàgbọ́. bákan náà ewu tí òjíṣẹ́ yẹn ti ń bẹ fún nínú mọ̀ àti ìjáde kò ní kọ̀ kò yẹ ni pé ànẹ́bì kọ̀ọ̀kan pẹ̀lú mọ̀ tó ní àti jíjà ànẹ́bì tó jáde ní kò ní kọ̀ fún láti tẹ̀lé ẹni tí wọ́n gbé dìde lẹ́yìn rẹ̀ àti láti fún láti lẹ́yìn lọ́lọ́wọ́ bá sọ wípé nígbà tó lọ́wọ́ bá gba bìí ká padà bìí yìí. nígbà tó lọ́wọ́ bá gba àlùkáwà ní àwọn àtẹ́bí ọlọ́run lànà àtàìtò kan méjì ká ní wà hísínà pẹ̀lú tí ibi ọlọ́wọ́ bá tí mo fi tayé lọ́rẹ nínú tíra àti ọgbọ́n títí ìjáde ثم جاءكم رسول lẹ́yìn ìgbà yẹn ìrẹsẹ̀ kan wá bá yín lórí pé pẹ̀lú bó ṣe fún yín tíra bó ṣe yín làdẹ́bí lẹ́yìn ìgbà yẹn tí ìrẹsẹ̀ kan wá bá yín tó ṣe pé ìrẹsẹ̀ tá a wí ìwòsàn tí kò lè mọ̀ ọmọ àìkú ìwò tí ń bẹ lọ́wọ́ yín ọgbà lónìí alùkáwà ní tọ́lọ́wọ́n ọba gbà náà ní pé làtó ń bínú ń nẹ́bẹ̀ pé ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọ̀làdá ń sòro ǹdẹ̀ ẹ̀ sì tètè kéde ẹ̀ sì lẹ́yìn ẹ̀ rẹ̀ lọ́wọ́. kọ́ọ̀là ọlọ́run wá sọ pé a àkọ́rọ́ pẹ̀lú bí ìbọn ti wà fún títí ra wà fún yín tó ti tẹ̀ mí adúláyé tó sì pé odi bẹ lọ́wọ́ yóò pè lódodo sẹ́ẹ̀dì gbàgbọ́ sí àbí ẹ̀ẹ́dì gbàgbọ́ sí nígbà tó lọ́wọ́ gbàgbọ́ káwá ní pé ẹ gbọ́dọ̀ dì gbàgbọ́ sí ẹ gbọ́dọ̀ dì lẹ́yìn kọ́lá àkàrà tó ọlọ́run wá sọ múlẹ̀ bẹ́ẹ̀ wà á kà sọ́mọ́ aláǹdá lè kó mọ̀ ẹ́ sèré ẹ̀ẹ́ ẹ wá gba àlùkáwà ní èmi yẹn Ibn Abbas àti Mujahid àti Rubayi àti Qatada àti Sudayi wọ́n ní ìtumọ̀ rẹ̀ ti pé àkàtún ìsúrí aláàzáàlì fún ọ ẹgbẹ́ àlùkáwà ní èmi yẹn bẹ́ẹ̀ Muhammad bin Ishaq kò ní ìsúrí. ẹ̀ẹ́ ìyẹn ni pé àlùkáwà ní ibi ìyẹn ohun tẹ gbé ní àlùkáwà ní ìyẹn ó wúwo pa pípé bàǹdẹ̀bì yẹn bá dé ẹgbàá gbọ́. ẹ àbí bẹ́ẹ̀ kọ́ àlùkáwà ní ibi tó le gbogbo yẹn àlùmọ́ akad èyí tí akẹ́pamọ́ ẹ ti gbà àlùkáwà ní náà kọ́lu àkùrọ́ náà wọ́n wá sọ pé bẹ́ẹ̀ ni àfi díẹ̀ múlẹ̀ àgbà bẹ́ẹ̀ o bàtẹ́bí bàtẹ́ bàtẹ́bí bí bàtẹ́ o bàtẹ́bí bàtẹ́ bàbá gbà tẹ́bí dìde àgbàgbọ́ o kọ́ọ́lá fàṣíhàdù lọ́wọ́ wa ni fàṣíhàdù ha wà á nà má àkùnbí lè ṣàhìdí. èyí náà jẹ́rìí o ìgbìlẹ̀ wa pẹ̀lú inú àwọn ẹbí ó ti kéde o tí ó jẹ́ ọlọ́wọ́ ti fọwọ́ ń sáwá ńlá bá dàda rè. ọlọ́wọ́ wa ẹni tó bá yẹ yí padà lẹ́yìn ọyẹ ìpadà kúrò níbi àlùkáwàdé fàwùlà ìka irúfẹ́ àwọn ènìyàn yẹn ni pípa tá a nẹ́bi ní kò gbá gbọ́gbọ́ kò sàtìlẹ́yìn fún ọyẹ ìpadà kúrò níbi àlùkáwàdé táwọn ànẹ́bí ọlọ́run ọba ti ti fọ́lọ̀ o ìwé tọ́lọ́ ń bá gbé àtẹ́bí wa Muhammad dìde àwọn ti gbàgbọ́ sí àwọn ti fi lẹ́yìn ẹnitọ́ba ayé ìpadà kúrò níbi àdéhùn yẹn ọlọ́run ló fi àwọn ènìyàn kò kí làwọn sọ olùjáde kó tó tẹ̀lé àṣẹ ọlọ́run ni wọ́n alẹ́ ìbùdó àbí ìtọ́lẹ̀. àti ọmọ ọ̀nkù rẹ̀ tí ń jẹ́ abdullahi ibn abbas rọ̀díyàlláhu ta'ala anhuma. ما بعث الله نبيا من الأنبياء إلا أخذ عليهم ميثاقه. ó ọlọ́wọ́ ọgbà tẹ́lẹ̀ kẹ́dìdé náà wà tẹ́lẹ̀ ọlọ́wọ́ àfi kọ́lọ̀ gbàrú àlùkáwà níyì lọ́dọ̀ rẹ̀ pé ṣé bàndẹ́rù Muhammad sallallahu alaihi wasallam tó bá dé sẹ́ẹ̀dì gbàgbọ́ sẹ́ẹ̀dì lẹ́yìn. àlùkáwà ní tọ́lọ́ ń gbà lọ́dọ̀ gbogbo àwọn àǹtẹ́bí ọlọ́run yẹn ni wípé. ẹ tọ́lọ́ bá gbé àǹtẹ́bí dìde tó sì wà láyé tọ́ba láyé ọlọ́run gbà àlùkáwà ní ẹ lọ́dọ̀ gbogbo àǹtẹ́bí ọlọ́run pé ó dé láti gbàgbọ́ tó sì gbọ́dọ̀ sàtìlẹ́yìn. وأمره أن يأخذ الميثاق على أمته لئن بعث محمد بعث محمد لئن بعث محمد وهو أحياء ليؤمنن وهم وهم أحياء لا يؤمنون به ولا ينصرنه ولا ينصرنه ọ̀nì lẹ́yìn tọ́lọ́ ń gbà lùkọ́ àlọ́dọ̀ ọgbà nẹ́bí kọ̀ọ̀kan ọlọ́run tó wá gbàdéwò lọ́wọ́ gbogbo àwọn àtẹ̀lá nẹ́bí kọ̀ọ̀kan wípé tí wọ́n bá padà gbà tẹ́lẹ̀ ọ̀sọ́gbọ̀n dìde sọ́lọ́ ọ̀rẹ́ ọ̀sọ́lá táwọn ọ̀jọ́ àtẹ́bí sì wà láyé àtẹ́bí wọn ọ̀bá àti lọ. àwọn náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí o wọ́n sì gbọ́dọ̀ sàtìlẹ́yìn fún un. àbáwá tó ń sùn àti hasan lásìrì àti pàtàdà. أخذ الله ميثاق النبيين أن يصدق بعض أن يصدق بعض من بعض، ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ọgbà àlùkà wà ní àwọn àdẹ́bí ọlọ́run pé apá kan àdẹ́bí gbọ́dọ̀ gba ara wọn lódodo. wọ́n lè ta bá wọlé ọ̀sán sáfù dáná tẹ́lẹ̀ ìtòsán àdẹ́bí kan. tọ́lọ́wọ́ gbàlùkáwà dé lọ́dọ̀ ẹ̀ yìí pé tóun bá gbà dẹ́bì dìde sallallahu alaihi wasallam ọ̀ọ́ká gbà gbọ́ ọ ẹ sì lẹ́yìn o ṣe wá sọ bẹ́ẹ̀ fún àdẹ́bì kọ̀ọ̀kan àdẹ́bì kọ̀ọ̀kan náà ti òye fújọ rẹ̀ ọgbà ní ẹlọ́dọ̀ àwọn ìjọ náà yàyí ló ní gbàgbọ́

ẹ̀ẹ́dì náà lọ́wọ́ tó bá bá yín láwọn ti bẹ́ẹ̀ náà làwọn ọjọ́ wọ. wọ́n ẹ̀yìn pàdé bí kọ̀ọ̀kẹ́ kọ́ wọ́n gbọ́dọ̀ ní gbàgbọ́ sí wọn tí wọ́n gbàrà wọn lónìí. ẹ̀rí anabi wa sallallahu alayhi wa sallam wọ́n lọ parí àwọn anabi ọlọ́wọ́ lọ́sì ṣe máa rí tìyẹ títí dijọ́ gbẹdàlọ́ kẹ́yàrọ̀ pé anabi o. هو الإمام الأعظم الإمام الطبي جودي الذي له وجد في أي عصر وجد آه eh. èyí tó ṣe pé bàbá la fẹ́ máa ní gbogbo àkókò láwọn ará rẹ sọ̀tàn láti ọ̀sá àkókò sálẹ̀ ní òsì ta. ẹ eh, ajá sí pé ohun tó máa máa jẹ́ tẹ́tẹ́ ni pé kéèyàn fọ́lù rẹ̀ ni o. àlùmọ̀tò jàmù alẹ́ àǹdíyá ikú lè. ẹ adé lọ́wọ́ àìsàn aṣáájú lọ́jọ́ káàsì síwájú gbogbo àwọn àtẹ́bí ọlọ́run yẹn yẹn. ọ̀lẹ́yàdà kánà ìmọ̀ọ́mọ́ òmù lẹ́yìn lẹ́tọ̀lì sírọ̀ lẹ́mọ̀jìtámọ̀ọ́n dìbẹ́sì ní mọ́kùnrin. ló fi jáde bá tuntun tó lọ́wọ́ àdé ọ̀sánlá òun ló ṣe lè mọ́kùn bá àwọn àtẹ́bí ọlọ́run. nígbà tó ṣe ìsirá wàlẹ́ ìraj ìrìn láti mọ́kà lọ sí kódò láti kódò lọ sí sáwà ànábì wa sallallahu alaihi wasallam òun lọ jẹ́ lè mọ́kù wọ́n ṣáájú gbogbo àwọn ànábì ọlọ́run tí o. وكذلك هو الشفيع في يوم المحشر في اتيان ربي جل نعم في اتيان ربي نعم جل جلاله لفصل القضاء بين بين النبي صلى الله عليه وسلم شفيع òtún olùsìnpẹ́ ní ọjọ́ àkójọ fi ìtìyàn rọ́bì tó lù sí pẹ̀lú tí ó lọ sọ́dọ̀ ẹlẹ́dàá lè fásilẹ̀ kọ́wọ́ nígbà táwọn yẹn bá pẹ́ tọ́lọ́ dá wọn dúró pẹ́ ìyá rí o torí ìdíra tẹ́tẹ́ ìjọ tó ti kó ro oṣù bá tàrí àwọn èèyàn ó jìnà náà lásìkò tára rẹ̀ yìí o àbárẹ́ tó dúró pẹ̀ ládùúgbò ti rẹ̀ láàárọ̀ yìí bì alọ́lọ́wọ́ àgbọ̀ àìníyọ ọdún táwọn yẹn máa fi dúró tó rò ó ti súnmọ́ ni tí ò ju bíi mẹ́ẹ̀lì kan lọ àyàn máa ké pé òdí le. Ànábì sallallahu alaihi wasallam òun wà lẹni náà tí ó sì pẹ̀ níjọ́ yẹn tí ó lọ gbọ́lọ́wọ́ ẹlẹ́dàá lọ fún mi kọ́ náà pé kọ́lọ́hún ṣe ìdájọ́ láàrin àwọn ẹrú rẹ̀. òun gẹ́ ni àlùbọ̀kọ́ wò lè màṣíkùdù tá a máa ń sọ̀rọ̀ tá a bá ń kírun yẹn àbí ẹ̀dá tó wọ́n bá fèrò tán. ìgbẹ̀rún wa ni àtùkù ìgbà kọ́ àlùmọ̀kọ́mù mahmud òun là ń yẹ ìgbà tó sòro dé tí wọ́n gbàgbà lóbi bò láàbì di òní yóò sì sì pẹ̀. ọlọ́wọ́ wa ṣe wàá ṣe dájọ́ òun kẹ́ ni àlùmọ̀kọ́mù mahmud ààyè yìí èyí tó fi kọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sáàyè nìkan nẹ́bì nìkan náà lọ. والذي يحيد عنه يحيد عنه كل العزم من الأنبياء والمرسلين آية àwọn ànábì Ọlọ́run tí wọn wà sún àwọn olùlàásù àwọn èèyàn tó ń pèsè ẹlẹ ńlá ṣẹlẹ̀ wọn ò sí lórí òdodo tí wọn wà. ìtọ́jú ìlàjì tó àyùsọ̀lá àdọ̀sọ̀lá Ibrahim àyùsọ̀lá àdọ̀sọ̀lá. موسى عليه الصلاة والسلام عيسى عليه الصلاة والسلام قد يمسكوا حتى تنتهي ayé yìí ni tó ṣe pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sáyẹ̀ ẹ̀jà lẹ́bi lọ sallallahu alaihi wasallam. ṣé báwọn àdébí ọlọ́run tí wọ́n jẹ́ ọ̀nà làásù bíi gbogbo wọn sọ pé ọwọ́ àwọn ọ̀wọ́ ẹ̀rí tó fi wá àtàtẹ́sẹ̀ yẹ àdéhùn bá ti ilé yìí tó fi jáde tó wọ́n padà wá darí ọ̀rọ̀ sọ́dọ̀ àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àṣálá pé tó ìwà lọ́rọ̀ yìí kàn. yóò wá padà jáde sáàkù sálá ńlá padà gásà lẹ́sà pẹ̀lú òsì pẹ̀yẹ. ẹ̀rí wọ́n fi ẹ̀yìn pé bí ìgbà lẹ́bi gbọ́ sọ́lọ́ lọ́wọ́ àṣálá àlùkáwà àdétọ́lọ́wọ́ ti gbà lọ́wọ́ àwọn àtẹ́bẹ̀ lọ́wọ́ tó ti lọ àtijọ́ wọ́n ìtọ́ bá dé tí wọ́n wà láyé o wọ́n gbà gbọ́ wọ́n tún sàtìlẹ́yìn. òun ló fà á nígbà tá àjẹbí sọ́nà náà àlùfáàlà tí wọ́n rí àfáwà ọ̀rọ̀ ọ̀rọ̀ kàtọ́ rọ̀dì ọlọ́ọ̀fù tà láàánú àrùtọ́ tó gbọ́ afẹ́ ìwé àtàwọ̀rọ̀ májẹ̀bù láéláé lọ́wọ́ ní ká àjàkọ́ májẹ̀bù láéláé àwọ̀rọ̀ ìjọ ọlọ́run ní ha yóò lè dọ́gbọ́n lọ́wọ́ yìí lórí àtàwọn ọ̀dì ta báyìí pé arákùnrin mi Musa wọ́n bá wà láyé wọ́n wà sí àgó ìlẹ́tìmọ̀ àyè kò lè sígbà láyè kankan fáńtẹ̀bí Musa ju pé átẹ̀lé mi lọ ràlùkà wà títí wọn ti ṣe mọ́lọ́hùn ìpè táwọn obìnrin wà láyé o tọ́lọ́hùn fi gbé mi àdékì o. Ah àwọn ọgbà àgbọ̀ kódà àwọn òfò láti rẹ̀. yọ̀wọ̀ ayé wa yìí pé àdínú ìtọ́lọ́ ìsìlám àdìsẹ́ ẹ̀rí ẹ̀sìn ẹ̀yàn wúrú kan lọ́dọ̀ lọ ìsìlám rẹ̀ ni o wọ́lá yàkùn bá lò wáyé rọ́ọ̀kù ọlọ́run nígbà tí ní àtọ̀ sí islam ọlọ́run wá ní àpò ọ̀gáyọ̀rọ̀ dín ní láyé ẹ̀wọ̀n wọ́ọ̀dù. ọlọ́run ọba ìwà ń kúrò wá ọlọ́run sọ lẹ́ni tí ń takú ẹni tí ń bá ń gbèrò ẹ̀sìn ní ìyàtọ̀ sẹ́sìn ọlọ́run. anzalabi ń ẹni tó bá tún gbèrò ẹ̀sìn ní ìyàtọ̀ sẹ́sìn ọlọ́run tó sọ àwọn tíra rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ tó sì rí àwọn ránṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀. kílẹ̀sì náà tọ́lọ́hùn sọ tíra rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ kílẹ̀sì náà tọ́lọ́hùn bá fi rán gbogbo àwọn ránṣẹ́ rẹ̀ òun náà di ìmáàsìjọ́ ti fọ́lọ́hùn bá nìkan so tí ò sóró gbogbo tọ́lọ́n sọ wípé àfàfẹ́ ọdún ilé ńlá yẹn gbogbo séwu tó yàtọ̀ sẹ́sìn ọlọ́run làwọn èèyàn tún wá lẹ́sìn wọ̀làwù asìlámù wọn fi sámà wá àti wọ̀làwù. tó ti dájú pé ọlọ́run ọba ló ju ọjọ́ tẹ́lẹ̀ ọlọ́run ọba ló gbà gbogbo ẹni tó wà ní sẹ́mẹ̀ gbogbo ewu tó wà ní sánmà àtìlẹ̀ ayé sẹ́sì lámà làwù mọ́fì ìná gbogbo ohun tí bẹ́ńsánmà gbogbo ẹni tí bẹ́ńsánmà àtìlẹ̀ làwù àtìlámà ọlọ́wọ́ bá lọ́sà fún tọ́wọ́ àrùn wọ́kàrẹ̀ ha ọ̀fẹ́ ọkọ̀ ọlọ́wọ́ bá lọ́sà fún iye bọ́lá yẹ kẹ́bí ọ̀rọ̀ ọlọ́wọ́ tọ́lá ọba sọ pé wà nílá ẹ tuntun máa ń fi sàmà wá sí wà láwọn ti tọ́ àwọn òwò kàrẹ́ ha. ọlọ́wọ́n ọba títọ́ ọlọ́wọ́n ọba ní ìṣe yẹn ní pé yẹn dúdú ìforí kalẹ̀ gbogbo ti bẹ ní sẹ́mẹ̀ àtilẹ̀. ó ń sùjádà fọlọ́wọ́ ọba ọlọ́run ní sùjádà tọ́wọ́ àwọn ọ̀fẹ́ ni wọ̀kárí ha àbọ́kọ̀ ni ọlọ́run sọ nínú ayé àbí pé àwọn àlàbí ara ò ìlànà kálàkà lọ́ọ̀rù ìṣẹ̀yìn. àwọn ènìyàn ṣe é lọ́wọ́. lábẹ́ ara ọ̀ tí wọ́n rí ní kó owó ìlànà kálákọ̀ lọ́hùn rí ìṣàyẹ̀ ẹ̀ ohun tọ́lọ́wọ́ ọba dá gbogbo nǹkan tọ́lọ́wọ́ ọba dá pé pé ẹ sàfàyàwò ní lálùkù ánìlíyẹmí ni wọ́n ṣàmá ẹ̀ tó yẹ pé òjì rẹ̀ à ń ta sójà náà lè láàyè ní o tó forí ka tó sùjádà kọ́lọ́ọ̀ wà ń dá ìrú rẹ̀ tí wọ́n sì wá sẹ́rí bá fún tí wọ́n yẹ kí ara wọn fọ́lọ́ ọ̀lẹ́lá. àní forí balẹ̀ gbogbo tí fẹ́sẹ̀ náà àti ilẹ̀ ọlọ́wọ́ bá ní forí balẹ̀ fún bí dáàbà eh, gbogbo kẹtí jẹ dáàbà wal malaika àtàwọn malaika fàáhùn láyà sẹ́kìdìrú wọ́n wá sí àyàkókò lẹ́kì wò sí gbéraga sọ́nà ọba fáwọn òní sí. gbogbo wọn fàyà ẹlẹ́dàá bí ń pọ́ sí yìí lókè wọn ó fi ẹ̀kú kí lọ́lọ́run wà. wọ́n ti ọlọ́run ti bẹ gbogbo àyè gbogbo àyè bò ó gbogbo àyè bò ó ìlọlọ́run wà ìtẹ́lẹ̀ ni yàtọ̀ fún ọ̀rọ̀pá fún bẹ́ẹ̀rù pọ̀kì wọ́n ń payà ẹlẹ́dàá wọn lókè wọn wọ́n yẹ fàálù ẹ̀ máa yọ̀ mọ́rù wọ́n sì ń ṣe ohun tí ẹlẹ́dàá pa wọ́n láti ẹ̀. وقال lábìlì lélẹ́ẹ̀dì ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ fi ọkẹ́ rẹ̀ tó ju lẹ̀ fọlọ́ gbà fọlọ́ lẹ́nu wọ̀kọ́ lábìlì orí ara rẹ̀ ẹ́ tó lògbó orí kọ́ lábìlì ọkẹ́ rẹ̀ tó ju lẹ̀ fọlọ́ ọ̀làbù rẹ̀ olùkó yẹn ni pé ẹ̀yà ara rẹ̀ oríṣi ara rẹ̀ ọgbọ́dọ̀ jùlọ fọlọ́. ẹ wàá rí kèfèrí tiẹ̀ òun náà ò kú bẹ́ẹ̀ yóò ṣíwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ kárí hánzí títí tipátipá ọ̀fẹ́ ọkọ̀. القهر والسلطان العظيم والسلطان العظيم تركي فريدي تحت التسخير والقهر والسلطان العظيم في فريدي ما ولا تسخير سيرو bọ́lọ̀ bá ti ní ọjẹ́ ní ọjẹ́ tó bẹ́ẹ̀ kọ́ yarí bọ́lọ̀ nígbà tí ẹ̀jẹ̀ kéfìrí ọgbọ́dọ̀ yarí bọ́lọ̀ gbé ọlọ́run ìfẹ́ kú ọ̀yàdàbí dáa òun náà gbà tipátipá àbọ̀jẹ́ kébè ọlọ́run fẹ́ ta lóṣù àwọn ni ọlọ́run tẹ́lẹ̀ nígbà tí gòkè ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ náà pé tó fi aṣọ kọ́ wa lò ó lágbára rẹ̀ lórí ọ̀yájẹ́ lọ́wọ́ kìí fèrí òun náà gbà fọlọ́hùn tipátipá ojú ojúra rẹ̀ lẹ̀ yẹni pé yàní òwúlẹ̀ bẹ lábẹ́ takíyàn sísí ràn ọlọ́run pé bó ti jẹ́ ní ìkùtò bẹ́ẹ̀ kó ló wọ̀ jẹ́ bẹ́ẹ̀ wọlékọ́ hà wọ́n sùn tán ní làwọn yìí àti agbára tó tóbi àti ìborí dọ́lọ́run lò. èyí tó ti pé kò tó bẹ́ẹ̀ kọ́ yapa rẹ̀ ó lè fẹ́. bóòlù ọlọ́run ti wá fa ìrìn ṣé bí wàá lóyún ti ń sìn ìrìn ìfẹ́ tó parí. Fọ́ọ̀mù yẹn kò wọlé kò sẹ́sìlíbù kárí hàn. Wọlé gbà tipátipá. Wọ́n ní àfa wà kíyọ̀. Wọ́n ti gbẹ̀gbẹ̀ wá bí dọ̀kítírì yìí látọ̀dọ̀ àbújá ẹ̀mí. Àyà wọ̀láhù afúlàmọ̀ fi sàmọ̀ wá ti wọ́n ọ̀hún tó sáǹkà. Ó ju ojú tẹ́lẹ̀ fọlọ́ọ̀ gbogbo àwọn tí wọ́n bẹ ní sọ́mọ̀ tí wọ́n bẹ nílẹ̀ tọ́wọ́ àrùn wọ́n fẹ́ wọ́n kàn ní wọ́n kárí àrùn olùwíwà kàkà olè yìí ó ní àyà yìí dàbí ọ̀rọ̀ ọlọ́run bíi tọ́lọ́run tó kọ́lá ẹ̀ńsà ẹ̀ńsà fún ìgbọ̀dì kálá fásitì wa ti wà. tó o bá fi wọlé rè àwọn bèbè ni yíṣu sìláàbù ju ọ ni tó o bá fi àwọn bèbè rí léèrè tètè tá ń dá gbogbo sẹ́mi àtìlẹ̀ láyẹ̀ kò lóòdà lọ kò ní pẹ́ láyẹ̀ kò lóòdà láyẹ̀ kò lóòdà nítorí ipa ti mọ kàlákọ̀ ọ̀húndà yẹn wọ́n wá nítorí pé alḥàfù yẹ jùzù ìdá ọ̀lẹ̀ òun lọ́wọ́ ọba àlékèrè òfin wa bọ̀ láyé kò lóde lọ́hù alákọ̀ọ́fọ́n. tí wọ́n bá fi wọ́n lè rè pé sáńtà gbogbo sẹ́mi àtìlẹ̀ ojú wọn fi dáhùn náà ní kọ́lọ̀ òní wọ́n gbà ń ti kò tó bẹ́ẹ̀ kọ̀ lọ́rọ̀ láti sọ wípé tàwíìdù rògbòbíyà kọ́rọ̀ o tàwíìdù ni tàwíìdù rògbòbíyà ṣùgbọ́n ọ̀rọ̀ parí bẹ́ẹ̀ kágbà kọlọ baladẹdà àwọn hídù ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kọlọ parí sí. abẹ́rẹ́ náà ni tọ̀hídù làtúmọ̀ ìwọ̀sífàtì wà ìsọlọ́hùn nìkan lórí àwọn orúkọ tó dáa àtàwọn òròyìn ẹ̀ tó ga tọ̀hídù eléyìí ò fa wàhálà lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ rárá nínú ìkọ̀mọ̀ ọ̀sẹ̀ bọ́. wọ́n gbà kọ́ lọ́wọ́ lọ́dẹ̀dà lọ́dà gbogbo ayé àti gbogbo tó ẹ̀ àtẹ̀yìn adámíjọ́dún àtẹ̀rẹ́ wọ́n gbà kọ́ lọ́dà àtòkè àtìlẹ̀ ibi tí wọ́n ti jábọ́ ojú tó hídùn lòun híyà lọ fún òfìjọ́ ti nìkan tàbí sọ fún táwọn ọ̀fẹ́ máa ń gbá káàkiri náà wá sí ọlọ́run gbá ọlọ́run òtá ló wọ̀ ọ̀bọ̀ yẹn ọlọ́run lè fi wípọ́ o lè lé oyó ọjọ́ ilé yẹn ti pẹ́ gbogbo àyàn ti fọ̀ ọ̀dẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kì í feri kẹ́ bọ̀. ọlọ́run bá pèsè fún yẹn o lè fẹ́ lòdì o ti lè bá fẹ́ lòdì ìfèrí bọ̀. ìfijọ́ ti fọ́lọ́run lè kẹ́kẹ́ ní pàtàkì òun lè so olóbàdàn bá ti káyà àrògbò bí ìyá ọlọ́run máa ń parí ẹ̀ pẹ̀lú tọ́hídùn olóhìyà. ولما ابن كثير رحمه الله لو الخالق لهذه الاشياء هو المستحق للعباده àdìgbò kó lọ dá gbogbo kẹ ìgbẹ́jọ́ dá gbogbo kẹ yìí o òun lọ lẹ́tọ̀ọ́ sí káwọn àbíjọ sí kí lóòrè. wọ́n bá láwọn fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí àwọn yẹn ti wọ àwọn olódò àdìrí ibi wọ́n parí ẹ̀ tó jù bẹ́ẹ̀ náà ọlọ́run ló dágbá ọlọ́run ló dá kiri ha ijó síjó lè ìfèrí gbà ṣé bí wọn mùsùlùmí ọba gbà aláwọ ojú rẹ ìfèrí ti gbà só nípa bẹ́ẹ̀ ìgbà wọn tẹsán wọn aládọta sílẹ̀ fún àbáṣe nípa ọ̀rọ̀ Ọlọ́run pé wọn là fún asílámọ ọmọ òfin sábà wà sí wọn là wọn fi sọ àwọn ọ̀daràn. wọ́n ní ayaya pípé àlùfáà wa sọlá ìdúrà bá ti wọ́n ní àlí ọgbà fọlọ́ọ̀ gbogbo ti bẹ́ńsẹ́mẹ́ àtìlẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ wọ́n lè lè yíwáyé sí ní àkádà lèmi sáàkọ̀ láti gbọ́ ọlọ́run ti gbàlùkà wà nínú ilé yẹn ti rí bẹ́ẹ̀. ilé ní ìròjà ọ̀dọ̀ ọlọ́run ọba làwọn èèyàn máa fẹ́rí sí níjọ́ gbẹ́dà lọ́kẹ́yàmà ọlọ́run wa fún kálukú lẹ́sẹẹsẹ rẹ̀ ọlọ́run ní kul amanna billahi wa ma unzila alayna. ọlọ́wọ́ bá ní kul amanna billah ìrẹ́ àdínẹ́sì sọ pé àti gbàgbọ́ sọ́lọ́run wọ́n máa ń zìlà ara ìná. bákan náà àti gbàgbọ́ sí Al-Qur'an tí wọ́n sọ kalẹ̀ fún wa wọ́n máa ń zìlà àti kò tí wọ́n sọ kalẹ̀ fún àtẹ́bí Ibrahim agbàgbọ́ àti Ismail àti ìsáàmọ̀ àti àhúhù àgbà àwọn kìnnì wọ̀nyí gbọ́ nínú sọ́sọ́fì wàlúwáháyì nínú àwọn afẹ́ ìwé àtisẹ́ ẹ̀yọ wálé àtúbáàbọ̀ bákan náà àgbà àwọn yẹ àwọn ni ẹ̀ fòfúlù bàdé Israel alimutasha ayinba nínú àwọn láti Israel àwọn ẹ̀ka tí wọ́n jáde àrọ́mọdọ́mọ méjìlá nínú àwọn ọmọ ìsirahílù tani yẹn ni pé ìsirahílù òun náà ni Yakubu àwọn ẹ̀ka yẹn méjìlá ni wọ́n ọmọ méjìlá ni wọ́n ọmọ ó ti àwọn sáwà yìí sá. bákan náà àti ohun tí wọ́n fún àtẹ̀bí musa ti ṣe àtàwọ̀rọ̀ àgbàgbọ́ tí wọ́n tún fún àtẹ̀bí àyínsá ti ṣe ìjẹ́l báíbólù àgbàgbọ́ yàtọ̀ sí ìdí wọn ti padà yìí. àti àwọn àtẹ̀bí ọlọ́run yẹn pé gbogbo àwọn àtẹ̀bí ọlọ́run ọba yẹ́ẹ́yẹ́ àgbà wọn gbọ́ láàánú fáwọn àní sí ìyàtọ̀ sáàrin kankan nínú wọn ìyẹn ni pé gbogbo ọpá dàlà máa nígbàgbọ́ sí i. àwa ju ọjọ́ tẹ́lẹ̀ fọlọ́ o. ẹni tó bá nígbàgbọ́ tó sì jọmọ lẹ́yìn àtẹ́bí sallallahu alaihi wasallam gbogbo àgbẹ̀bí ọlọ́run tí wọ́n rẹ́ ń tẹ́ lọ́gbọ́dọ̀ nígbàgbọ́ sí o ó sì gbọ́dọ̀ ba gbogbo tírà tí wọ́n sọ kalẹ̀ gbọ́. ọgbọ́dọ̀ sa ẹni gbàgbọ́ sí kan nínú ẹ̀. ẹ ẹ gbọ́dọ̀ gbà yín pé àwọn ọ̀sẹ̀ yẹn ń kọ́ yàrá ẹ ẹ yẹn pé pálí ó hó lọ́sùdúkú rẹ̀ àbí ẹ kò sọ́jà kú rẹ̀ pé á gbà pé olódodo làwọn ẹni yẹn olódodo wọ́n sọ. So àìbùsọ̀ dìkú náà òdodo ni wọ́n sọ pẹ̀lú ohun tí wọ́n sọ kalẹ̀ fún ọ látọ̀dọ̀ ọlọ́run ó sì gbọ́dọ̀ gba gbogbo àtẹ́bí tọ́lọ́run tó dìde gbọ́. ẹ wá rí gbàgbọ́ tá a wí túbọ̀ pé wàá sọ pé mo lo kùránì lónìí báíbùlù nílò lọ́la táwa ní kí ló dé ó ní bẹ́ẹ̀ pé gbogbo síra ọlọ́run òṣèlú àtẹ́bí ni mo ti kéde o lónígbàgbọ́ sí i. kùránì lè sọ ní awa sọlá àwọn ọmọ ẹbí lóde àti wá rí sàbúrò tó yọ orí dákìtì náà ni lórí lọ́sùlà tó àwọn amájẹ̀mú láyéláyé náà káàkiri bíi jọ́bẹ̀rì ẹ̀rí. ọlọ́run bá wá sọ wípé ọmọ yẹn wọ́n ẹni tó bá lọ wá ẹ̀sìn míì yàtọ̀ sí Ìsìláàmù tó wá lẹ́sìn ẹ̀rí kọlọ wá ẹ̀sìn míì tó yàtọ̀ sí Ìsìláàmù ó wá lẹ́sìn ọlọ́run sì fọ̀ láyìn òkú bá là mí gbò àdígbà lọ́wọ́ ẹ̀ ẹni ọba lọ rí ọ̀dẹ̀kẹ́ yàtọ̀ sọ́ndẹ̀ tọ́lọ́run sí ló fi gbé kárì sí sọ́ndẹ̀ Ìsìláàmù yìí àà nígbà lọ́wọ́ ẹ̀ wàhùwà bílá ṣọlá ti ní alẹ́kà àṣírí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sì máa wà nínú ẹni tí ó pàdánù tó bá dijọ́ gbé dàlọ́ ìyá rẹ̀. ẹgbẹ́ bá ti sọ sọ́lá ti sọ́dọ̀ àrí tí ẹ wá yìí ká tí wọ́n gbà wá. ìyẹn ló pé àdéhùn tí àwa àyíṣà mú wá tí wọ́n bù kọ́rí gbé jáde tó sọ̀kì fún wọn. eré ìyàwó wa ló sọ̀kì Muslim gbígbẹ́ni yóò tọ́ba ṣe iṣẹ́ kan sí ọ̀sáfẹ́ wa lórí ẹ̀ ká ọwọ́ pé islam ni tóun ṣe kí náà ṣe islam ọwọ́ àpè lẹ́sìn bí ọba pè lẹ́sìn àbá sọ pé kò tiẹ̀ sí sọ̀rọ̀ ọwọ́ àpè gidi yẹn lẹ́sìn kò dẹ̀ sí islam ọgbọ́n àròjù àdá padà sí i ti mọ̀ nídìí kó pè lẹ́sìn ọ̀rẹ́ ìpínlẹ̀ yẹn bá ṣe wọlé tí tó ṣe pé aríbi pani ọ̀rọ̀ ẹ̀ nẹ́sìn máa kéré díẹ̀ ìfowópamọ́ lu àwọn èèyàn jìbìtì nìyẹn kò ṣe ṣe o kéwù kẹkẹ kò sì kó àríbi ọ̀hún kẹsàn-án pé aríbi pa ọ̀wọ́ àrọ́ àdàpadà sì nìyẹn ọlọ́run ò ní gbà lẹ́sìn tó bá pè lẹ́sìn àbọ̀ ṣe rárá tó kówó mi àbọ̀ ṣe ìṣẹ̀lá wà níbi ìràjì. àbí kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ gbé jáde pé ọ̀yà àṣàlásù ọlọ́jọ́ sẹ́sẹ̀ ọwálẹ̀ àbí tàájù jì tàájù bí òru kọ́ka àwọn obìnrin olómi okó wọn dín ní òru jẹ náà kílà fún ọ ọwọ́ àpè lẹ́sìn láti tó ń ṣe ìbò náà lẹ́sìn àfọ wọ́n ní sùnmọ́ ẹni ẹlẹ́ni tó wù tú sẹ́sùn pẹ̀lú ẹlẹ́hà àti ẹ̀lẹ́gẹ̀ wọ́n máa gba aládá jùlọ. tó ṣe pé òwú tú pẹ̀lú ìyàwó tẹ̀ agbára aládá jùlọ wọ́n kàn ra ju wọ́n ti yẹ lẹ́sẹ̀ akadémi tẹ̀lé jù bẹ́ẹ̀ rẹ̀ wọ́n máa gba aládá jùlọ òwú dẹ̀ ti ní ọ́sẹ̀sùn láti ẹ̀yà ago mẹ́jọ wọ́n fi wá àtúntà rẹ̀ tẹ̀ ọ̀sùn mẹ́fìlà wọ́n hó wọ́n pariwo ẹ̀ wàhálà ìgbẹ́jọ́ kejì kò ní lọ sí sọ́ọ̀ ìwé tó sùn pẹ̀lẹ́lẹ́ àti òwò tó lọ bí sẹ́ yóò ká tó báyìí ó ti gbogbo ẹ̀ ládàá yẹn ti tó. ẹni tó bá lọ wá ẹ̀sìn ní yàtọ̀ sí islam lẹ́sìn ọlọ́run là nígbà lọ́wọ́ ẹ̀ tó bá di jọ̀gbìn dàlàkẹ́yà àwọn náà tí ó pàdánù. alimami ahmed rahimahullah ta'ala látọ̀dọ̀ hasan ọlọ́run rẹ̀ ra wí hadith ìfọ̀ wa nígbà yẹn àwọn àmọ̀jì náà. àbúrò náà ló ti sọ ọlọ́run sọ́nù náà sọ́nù sọ́nù yìí pé. gbogbo sẹ́sìn yẹn ti ọ́dẹ̀ sì máa dé níjọ́ gbé dàrú sí àwọn. ìró òde ọ̀yà yóò di wọn lọ́wọ́ ọbẹ̀ lẹ́dàá rẹ̀ ìró màmí bí. ọlọ́wọ́ ni ìwọ ọrụ orí dáadáa lọ wa. sàrà ni o. sàrà máa fi kó ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá rẹ̀ èmi máa ní sàrà. ọlọ́wọ́ ni ìwọ náà wà lórí rere. àwẹ̀ àwẹ̀ òun yóò sọ pé rẹ̀. ìrìbà la wẹ. ọlọ́wọ́ ya orí rere ni wa wẹ̀rẹ̀ wa. gbogbo sẹ́tà túbẹ̀dù bàbí rẹ̀ tún lọ máa dé. wọ́n bá tún dé yọ́ máa lóhùn ti sẹ́bà yẹn ọlọ́wọ́ máa sọ fún mi àbí oríire lọ́wà orí dáadáa lọ́wà. ẹ̀rí yẹn jí òní ìsìlámù ìsìlámù ọba dé. ẹ̀rí wọ́n ní ẹlẹ́dàá ìyẹnìfẹ́ islam òde yóò rí wọn lọ́wọ́ rẹ ẹlẹ́dàá rẹ. ansa salam ìwà lọ́ba àlàáfíà wàhálà islam ìrírí ní ayọ̀ sí àlàáfíà. àwọn ọlọ́wọ́ ọba àlejò aláwọ̀ aṣọ yìí pé orí dáadáa ìwọ islam òde wà bíkà nìyẹn ó àkóso wọ́n bíkà òrùn fún yìí pẹ̀lú ìrẹ ní ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n bí ká ọwọ́ pé pẹ̀lú rẹ̀ wàá sì fi tani lọ́rẹ̀ lónìí. yóò fi máa kí àjọyọ̀ pé irú àwẹ̀ bá a ti gbà yìí bí ládẹ́ ti tóbi tó tá a lè sọ bó ti tóbi tó. ẹ̀rí pé àdìsọ́ lọ́wọ́ àtọ́lọ́wọ́ lọ́wọ́ sọ pé àsọ́gùnlé wàhánà àjùsí ibi àwẹ̀ mi mo ní èmi ní sẹ̀sẹ̀ rẹ̀ à èmi tó báyìí lẹ́sẹ̀ àwẹ̀ tó. bó ṣe wá tó yìí mùsùlùmí bí kéfèé ní bá lọ sí ní bọ́bá lọ gbà kó ní gbalada. ọlọ́run máa gbọ́ islam wí pé oríire lọ́wà pẹ̀lú rẹ̀ ní ìgbà ojú yẹn máa ṣe ní dáadáa lé pẹ̀lú rẹ̀ ní ìsìnkú tani lọ́rẹ̀. ẹ̀rí ọlọ́run ọba àlìkẹ́ ọlá sọ́ńtò ayé àlùfáà ẹni tó bá wá ẹ̀sìn ní yàtọ̀ sí islamu lẹ́sìn àrígbà lọ́wọ́ ẹ̀ tó bá wá di níjọ́ fi dàlùkìyàbọ̀ káwọn abẹ́ni tí ó pàdánù. àyà mi sáàmù wa ní pé àkọlé ẹ̀ ni pé láyà ìdìrọ̀ ọ̀kọ́wọ̀ ọlọ́wọ́ ò ní ìjọ kẹ̀kẹ́ bọ̀dẹ̀ láyé káfà ìjọ tó yẹ kó ṣe kékeré bá dàgbì ìmọ̀ọ́dì lẹ́yìn tó ti nígbàgbọ́ àkọlẹ̀ rí mọ̀lẹ́ o ilẹ̀ ọ̀sà àbí tọ́ba burúkú àdá. ọlọ́wọ́ wa ní kẹfà yá ti lọ́hùn kọ́ ọmọ káfà rú bá dá ìmọ̀ nìyẹn. أولئك خالدين فيها إلا الذين تابوا ذلك ابن الجرير عن ابن عباس رضي الله عنه لقد تدعو الله ابن عباس رضي الله تعالى عنه قال كان رجل من الأنصار أسلم ثم ارتجع ولحق بالشرك ولحق بالشرك أبوري كمان ده من الأنصار ọgbà islam túnú ọ̀rẹ́ kájà ọba tó ti kékeré ọ̀rẹ́ rẹ̀ kókó bọ̀ wọlé àyíkọ̀ lè ṣe kó lè yẹ ọlọ́ ti di ẹbọ túbọ̀ lè dìbọ̀ ọba tó sábà mọ̀ pé kí ló wò sí. wọ́n wá rẹ́ni sí àwọn èèyàn rẹ̀ pé kí wọ́n mú wùdí àtẹ́bí léèrè sallallahu alaihi wasallam wípé tó o lè rí ìrònú rẹ̀ yẹn ni pé ṣé òun lè ìrònú kù àdàtí bẹ́ẹ̀ fóun báyìí gẹ́gẹ́ bá ti wà wípé inú májẹ̀mú séyẹn fi túbá lẹ́dàbò wà bẹ̀. sàbámọ̀ lórí ìyapa níyẹn ìpẹ́sẹ̀ àti ìlẹ́mìí péyàn ní ìpadà kábàjá ti kọ́ lọ́wọ́ ìyẹn ẹsẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ yẹn kí yẹn dáàbò sí alábòsí padà. ọwọ́ arẹ́ àwọn èèyàn rẹ̀ pé kí wọ́n bò wù bí òṣìṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àti sọ́lá ń pé sóhùn dẹ́ẹ̀tì máa rí àforíjì àti ọlọ́run bá wà sọ pé kẹfà yá jẹ lọ́hùn kọ́ máa ń kẹfà rú bá dá iná ní hẹ́. bọ́ọ̀lù ọlọ́run ṣe fẹ́ fọ́ọ̀tẹ̀ mọ́ kò tiẹ̀ lè ṣeé ṣe ni ọlọ́wọ́ ò lè fọdẹ́bọjọ́ ká kábà rú bàdà ìmọ̀ ìlú ẹ̀ eh, ọlọ́run sáyà rẹ̀ kalẹ̀ nígbà tẹ̀lé ẹ̀ ti béèrè sísòwò lè rà lórí. ọlọ́wọ́ ò lè fọdẹ́bọ ìjọ kan pé kábà rú mọ́sá ẹni gbàgbọ́ lẹ́yìn ìgbàgbọ́ tí wọ́n ní wọ́n ṣẹ́yìn ìlú agbẹ̀rọ̀sùn làákùn tọ́sí gbà yí pé àdébì sọlọ́lọ́hu àyọ̀sálà òjíṣẹ́ òtítọ́ ni wọ̀jà àwọn ọmọlẹ bá yé lẹ́sùn àwọn àlàyé ọ̀rọ̀ sì ti wá bá wọn. ha ajáde pé àwọn ènìyàn wọn lọ́ọ̀rù láyé àti ọkọ̀ ọmọ lọ́wọ́ lélẹ̀. gbogbo àwọn tó bá yẹ alábòsí ọlọ́run ọba ò ní fọ́nà bọ̀ tọ́lá àwọn ènìyàn wò láyé kájí tó ń wájà alẹ́ yín jẹ̀dá òhún. àwọn yẹn ẹsẹ wọ òun ní pé ibi dẹbi Ọlọ́run dẹbi bá jẹ ti wọ àtàwọn màláìkà wọn nà sí àjọrò àyìn àti gbogbo àwọn yẹn lápapọ̀ kọlì bí nà sí ha. wọ́n máa wá gbé kú ibi dẹdẹ yẹ wọ́n máa gbé kú èpè yẹ ibi jìnnà sí kí Ọlọ́run yẹn wọ́n máa gbé náà lọ bèrè láyò kápákó ayọ̀ wọlé àdáàbò àdínkù yẹ yà fún wọláhùn yóò sọ̀rọ̀ àjẹsíní retí wọn má padà fi wọ́n lẹ̀ tó bá ìlọlẹ̀ bí rẹ̀ káàbù. àyàfọ̀ àwọn ẹni tí wọ́n bá ìgbà tó ti kó bọ̀ ọ wá padà sínú Islam wà á fúlàhù ọ ṣàtúnṣe iṣẹ́ rẹ̀. ọlọ́run ọba nìyí aláforíjì ni. tí máa ń ṣe kéde o tí tún máa ń sì kéèyàn wọ́n ní fa àwùsàlà ilé ìkọ́ wọ́ọ̀mù fa àṣìlá anabi sallallahu alaihi wasallam kọ́ wá rí àwọn ìjọ rẹ̀ ẹni yàrá ọba ẹgbẹ́ àbúrò wọ́n fi ẹ̀fẹ́ àyà yẹn wá lórí ibi bá ti ọba ẹgbẹ́ àbúrò àwọn asọ́kọ́ gba ìsìlámù tẹ́lẹ̀ nínú àwọn àǹsọ́ ọba tó kó bọ̀ nígbà tó lọ bá rẹ̀ lẹ́bọ̀ sí ọwọ́ àtàwọn àwọn òkèkè lòun dé ọwọ́ àárín àwọn èèyàn rẹ̀ nítorí ọlọ́run òbí àtẹ́bí ọlọ́run àtàyà yìí kalẹ̀ fi hàn ẹ́ ibi ọlọ́run lè gbà wọlé rú tó bá padà tó ti sáà tó ń ṣe dáadáa àwọn sàlárẹ̀ ti fi rẹ̀ lọ́ ṣùgbọ́n wà láwọn yóò kúrò ìjáàmù ṣùgbọ́n wọn fààyọ̀ kò gbé jáde jáde báyìí wọ́n lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run wá sọ nínú àyà yẹn tọ́lọ́run ní àdìbò ọlọ́run ti fẹ́ fọ́ọ̀lẹ̀ pọ̀jọ́ kan tí wọ́n ya kẹfẹ́rí lẹ́yìn ìmọ̀ ni wọ́n tí wọ́n ti gbà pàtẹ́bí òdodo ni wọ̀já àwọn ọmọlẹ́ bá yí iná sùn àlàyé tí wàá bá wọn. ìyẹn ni yí sí àwọn ẹ̀rí tó lé wọn lórí báyìí àti àwíjàre. lórí ní òtítọ́ ni mo sá débi yẹn mú wá bá ọ̀rọ̀ dẹ̀ tún kílẹ̀ àti wọn. wọ́n wá tó wá fẹ́ padà sí ti òkùnkùn ẹbọ. bọ́ọ̀lù àwọn ènìyàn ń ṣe àwọn alẹ́tọ̀ọ́ sí mọ́nà. alápàṣù àyìnbọn ayà lẹ́yìn ìgbà tó yẹ kí wọ́n ti wọ sọ ọ̀pọ̀ ju àìbọ̀kẹ́bọ̀kẹ́ tí wọ́n ti kó wọ̀ lọ́lọ́run sọ fún ọlọ́run láyé àti ẹ̀kọ́ ọmọ yìí gbogbo àwọn alágbèsè ọlọ́run ní kọ́nà bọ̀. ọlọ́run wá ní àdéhùn láyé kájí ìbéjìlẹ̀ sáadọ̀ ọlọ́run bá jẹ́ tiwọn àti tàwọn màláyíkà àti tàwọn yẹn lápapọ̀ ayé ọlọ́run bá gbé wọn jìnnà sáadọ̀ rẹ̀ kálíkù gbogbo ẹ̀dá ọlọ́run tó máa ṣe pè fún ọ. àtàpadà sí ibú ni ẹ̀sùn tiẹ̀ wá ń ké pé kí o ti gba ìsìlámù tiẹ̀ tiẹ̀ tún fúyẹ́ tiẹ̀ èbèrè náà ni o ṣùgbọ́n tẹni sọ̀rọ̀ ẹ̀ lè ti tiẹ̀ burú títí ẹ burú òlẹ̀ tó yẹ kó ti gba islam ọba tó lò fẹ́ẹ́ ẹ̀ ẹ́ ìpèsè kọ́tẹ́ ẹ̀ ní máa ń lè ẹlòmí lè máa jẹ́ kọ́ dáadáa ẹ wọ wọlé ní wọlé ìwé ìdí kàkálí ha ìwé ìdí ìfúgbó o mọ́hìnyí dúní mọ́hìnyí o di ẹni tí díẹ̀sì ìtumọ̀ rẹ̀ ha ọmọ mi tún dín ti jẹ́sì aláya padà sí ibú ni kéèyàn ṣe islam kó tó á kó bọ̀ ó sì máa ń lè padà sínú islam kan orí burúkú tó tóbi báyìí ẹwà dúró yà á ti sẹ́fù òun ni pé kò ní rí hìdáyà one two ni pé ìkẹ́ ọlọ́run yóò jìnà kò ní rí ìkẹ́ ọlọ́run a tún wá gbére nínú ìjìnà síkẹ́yìn ó ìyá tí ọ jẹ kò ní fúyẹ́ gbogbo ìgbà ni wọn máa lè lọ ó di fọ wọn ò sì ní fi lẹ́dà ẹ̀fẹ́ tẹ́yìn ọba tẹ̀ jìyà ẹ̀fẹ́ dásìkò kárí wọn ò ní retí ẹ̀fẹ́ yá fi lẹ́fẹ́ yá tó bá fún ká fi lẹ́ àti ṣèlú kẹyọ́ ọjọ́ fàìsì ìyá márùn torí sílẹ̀ o torí mo ti ṣe Islam tẹ́lẹ̀ ọba tó sọ rí ibi ìdí kí ni o sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni wọn ti fún fẹsí ọlọ́dàpọ̀ ni láwọn padà àwọn ní ọlọ́mọ ajá máa padà sí ibò àwọn yẹn máa ń sòrò nígbà wọn débẹ̀ sòrò tó yẹ kí yẹn fi mọ lọ́wọ́ làwọn yẹn fi ń sẹ lọ́wọ́ àwọn kẹfìrí ni a bá fi sòrò pé ọlọ́wọ́ ọlọ́wọ́ yóò ayélujára ọlọ́tì ìbò fìlẹ̀ fún ètò ìdá àwọn ọlọ́ sí ìrọ̀lá kò tí ó fi kó wọn dànù ọlọ́run wò kí ìmọ̀ lọ́wọ́ á jẹ́ nípa ẹni tá à ń pè ní mùsùlùmí náà nígbà sòrò wá dé lọ́kẹ́ ìsọlọ. ìfèrí nísòro bá dé yóò di ìsọlọ. mùsùlùmí wá ní tiẹ̀ tó wá ní nísòro bá dé gbà ní ọkẹ́ ìsọlọ. ẹlòmíì kẹ́ni tí ń pàtẹ́wọ́ tó ń sáfẹ́ǹsì òdi ọ̀lẹ́ ní ọmọ wọn ọ̀gá dùn ó lé ní ọjọ́ òun polúkú musu òun òní kókó wò ó lójú ọjọ́ ayé náà yóò sì wá lọ òun náà yóò tó sì kú rẹ̀ èyí dáa fún ọ ó lè máa lọ gbálẹ̀ tọ́jú. ìṣòro tọ́lọ́run bá mú wa ọlọ́run bá fi yẹ ẹ̀yẹ̀ wò ní áhà tí bá ti bẹ́ẹ̀ sùn. àníyàn tọrọ fún àníyàn kúlú àmọ́ ń bẹ̀ wọn kò láàyò fún táwọn èèyàn máa lérò pé á fà wọ́n lẹ̀ wọ́n sì máa lọ fáwọn kẹ́ẹ̀ nígbà ìgbọ̀ ọ̀hún láyé fẹ́rù ìtàdé ní wàhálà o ìtìlá ní kí dúkìá dínkù ìtìlá ní ọmọ dínkù ìtìlá ní tẹ́bi dínkù ìtìlá ní kíkì ogún má jáde dáadáa ìtìlá ní kéèyàn tajà kó má jèrè ìtìlá ní káwọn kan parun mọ́ yẹn lọ́wọ́ àtẹ̀wò sọ yẹ kéèyàn ṣùgbọ́n lọ ìwà á ti kó yẹn ọlọ́run sọ pé ọba ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀rẹ̀ àwọn tó bá ti sùn nígbà sádẹ́wò yẹn bá dé tí wọ́n sákìjokìjo lọ ọbẹ̀ nìkan. ọlọ́run láwọn àjẹ yóò pẹ̀lú kankan nínú kí lọ ebi ìpayà. ibi kò lo dúkìá ibi kò lo ẹ̀mí dídínkù nù ètò òfò tó yẹ gbé. ọlọ́run lè rí àdébì bá ń fún ní ròdù ní gbogbo ẹni yòówù tí bá ń ṣe sùúrù gbà kádàwó bá dé tí ọ̀sá lọ bá wọn bí yàtọ̀ sọ́lọ̀ òfin. àwọn tó ṣe fẹ́ gbà sísòro bá bá wọn sádàwó bá dé ojú ọ̀sán náà ní pọ́wọ́ ọlọ́run láwà fàyínà ilẹ̀ ìṣẹ́ ọ̀jọ́ àti gbọ́dọ̀ ọlọ́run náà láti tẹ̀lé. ìmọ̀ kí sọ̀rọ̀ wá dé kótó tó gbà yẹn lè yọ àtẹ̀yìn tọ́lọ́wù yẹn léwu gan. ọ̀yẹ́ kó ṣe pé ó lò mùsùlùmí ni kí wọ́n kárò eléyẹ̀ mọ́ lọ́wọ́. pé kó rí ibú Islam tó wá di gbèsè. ọlọ́run lẹ́sìn àwọn ẹni pé àwọn ìfẹ́ ọlọ́run àwọn àti àwọn àti gbogbo àwọn èèyàn. káàlì bí rẹ̀ há fi ẹ̀rí àwọn kí ó lè yọ ọ̀sẹ̀ kọ̀ọ̀sẹ̀ àdó àti lára jù pé lọ kìí ṣe irú ìpè tọ́lọ́. bíjìnẹ̀ sáájú ọlọ́run pọ̀ ó lè ọ̀gbun ní máa ń sinú mú ìpè sí mímú ẹ ìbọ̀rọ̀ táyé lélẹ̀ ni. lọ́dọ̀ ọlọ́run bá sùpánù ọ̀tálẹ̀ ìṣòro ní sí yẹn kò sì gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. sọ wípé ẹ ṣègbè pé. ẹgbẹ́ ọgbẹ́ ọba rí bẹ́ẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ní islam tó lòun ní islam ó sì ẹ máa ta ni ìpè ọlọ́wọ́ ọjà àwọn mọ̀lẹ́kà àti gbogbo ẹ̀dá àwọn mọ̀láyé pápápá ní wọn àdáàbò àtúndì fúyẹ́ yà fún un yẹni pé wàlá ọmọ mi ò zọrú yẹni pé ayé láyé kúrú ánimọ̀ mọ́lẹ́ àdáàbò ìyàwó ìdíwọ̀ ní bí spéèsì ìdúyà yẹn ẹ wọ àwọn ẹyà ajẹmúbí sí ń darí alẹ́ ti kẹrin ẹ hàn pé àwọn wọ́dà tí wọ́n ń sẹ́lẹ̀ wọn tí wọ́n bá sì yẹn sùn táwọn lè gbé yẹn lọ sí tò alẹ́ ẹ̀kọ́ kò rí bẹ́ẹ̀ níbi ìyá ilé yẹn kò rí ní àlàfo kí ẹja sílẹ̀ díẹ̀ ìdí bí náà láti fẹ́ẹ̀ pa yẹn tó sì ní díẹ̀ ẹnìkan tó bá ti máa wọ ẹ̀wọ̀n kẹ́ńbì báyìí wọ́n lè sọ fọ́fẹ́ lọ gbàdẹ́jú lu èkó tó wọ́n sáré túlẹ̀ kò rí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n láyò afáfà àlùkà àtàwọn wáhídà táwọn bí wákàtí kan báyìí fún ojú fún ẹ̀yà yẹn fún ọ. ọlọ́wọ́ àgbẹ̀ fi lọ́lẹ̀ ní ilẹ̀ tá a wú káwọn alẹ́ sọ fáwọn ẹni tí wọ́n fi kó fẹ́ǹsì tí wọ́n padà sí ní Islámù. àánú ọlọ́wọ́n bá dúró dè wọ́n nílẹ̀ lẹ́sìn ilẹ̀ tá àfàwọn tó bá ronú kíwàdà àwọn tó bá ronú kíwàdà rímbá dè dáníkà lẹ́yìn ìgbà tó ti fo fẹ́ǹsì tẹ́lẹ̀ wàá sílàhù tí wọ́n sì ṣàtúnṣe iṣẹ́ wọn. torí bẹ́ẹ̀ ọlọ́run ọba nìyí gọ̀fóró rọ̀hìm aláforíjì ni títí máa ń ti kéèyàn lílo àálò rẹ̀ àti dáadáa rẹ̀ àti tẹ́ rẹ̀ wà ìdásí yìí aláhálíkì yìí anzehu adápadà kọlọ́wọ́n máa ń fi fáwọn ẹ̀dá rẹ̀ wò ni pé ẹgbọ́n bíi ti ronú pé wàdà báyìí táàbà àlẹ́ yìí kọlọ́wọ́n ti gbà lẹ́wọ̀ adápadà àwọn kọlọ́wọ́n máa ń fi fún àwọn ẹrú rẹ̀ tó bá ti ronú pé wàdà yìí á fi àyè béèrè báyìí. ẹ̀rí bèrè alákọ̀ọ́kọ́ wọ́n lé ẹni tó fún fẹ́ǹsì ọlọ́ọ̀dì kan rí yóò mùsùlùmí sì ní tẹ́lẹ̀ lọ́ba di pé igba rẹ̀ ń kún àwo rẹ̀ ń kú a sì nínú ìyàwó aláìnú ìyàlọ́wà pẹ̀lú àti ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sùpàánà ìgbádùn ayé yìí fi gbádùn. torí ẹni tí òun lẹ̀ tiẹ̀ fún fẹ́ǹsì gan tẹ́lẹ̀ tọ́ba kéferì nígbà pé rà ah, ọlọ́run pera rẹ̀ ṣé àjọkẹ́ ayé ni òun o. Ihu tí sì ń ṣẹlẹ̀ sí ẹ̀hún ló ń pè ní ìsìndíráàjì. Orí má fọwọ́ agbègbè ọlọ́run dẹ́lẹ̀ kẹ́rì. Tàdé ìsìndírí jù hùbìn àyètú láàyè àìlẹ́mú. À ń dẹ wọn lẹ́kẹ̀ nítorí kórìí burúkú rẹ̀ lè wọ̀ sùn ọ̀. Bọ́lá ìpẹ́ tí yóò tún kó sórí ibú tí wọ́n tún lè wà. Ìgbà àdìlágbájá ló fún fẹ́ǹsì ẹ̀wọ̀n gbígbà rẹ̀ sí kú táwọn rẹ̀ kú ẹ̀yin náà yá àtẹ̀tẹ̀ fún táwọn lórí ikú tí wọ́n pọ̀ ń lo jẹ̀ṣípù tí wọ́n fi lè ṣe kí ni o tí wọ́n fi lè kú dáadáa. kì í ṣe àpẹẹrẹ oríire bí kéèyàn rówó dá láyé kó sì lọ́mọ kó ní dúkìá kó lórí oríire wò ní kéèyàn lẹ́sìn. tọ́lá ìdí yẹn ni tó ṣe pé ó lówó ọlọ́ra láyé tó ṣe pé yàrá ó ti jẹjọ́ mi nà kẹ́ àwọn àwọn tá a jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ pé kì í ṣe oríire nìyẹn. kì í dẹ̀ ṣe pé bínú ọlọ́wọ́n bá wà bí kéèyàn má rí jẹ kọ́ má rí mu kó sì má gbádùn ilé ayé rẹ̀ òtúmọ̀ kọ́ lọ́wọ́n bá lè kẹ́ ọlọ́run bínú sí torí tó bá rí bẹ́ẹ̀ ni arínú àwọn àdébí ọlọ́run ọba tó ikú wọn lò gbèsè ayé wọn ò lò gbèsè ayé gbẹdẹgbùkẹ wọn ò lówó wọn ò ní dúkìá rẹ pẹtẹ wọn sì dá wa lójú wípé wọn sọ oríire ayé wọn sọ oríire jọgìdà kìyàmọ ewu tẹ wíyàn ń kọfíìsì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọn jẹ aláìmọ̀kànmọ̀kàn tí wọn gbàgbọ́ yìí kiri jáyé wọn sì mọ̀ oníwà fọwọ́ agbègbèrè àwa àwa ń wà sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala níbi ayé tí ọ̀dà tọrùn ò ní da ọlọ́run dákun jẹ́ káyé wa ọ̀dà tọrùn wà dá. ẹ wàá rí béèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè nípa o ti fẹ́ gbàgbé ìrìn àjò tá a sọ fáwọn sọ̀sọ́ láǹsì pé ṣé orílẹ̀ náà ló ti kírun fáwọn àdẹ́dẹ́ lọ bẹ́ẹ̀ torí kó dòṣù wọ́n láàyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbi tí àwọn àdẹ́dẹ́ ọlọ́run tí wọ́n ti kí ni tí wọ́n máa ń so nǹkan ẹ̀gbọ́n ọmọ gbẹ̀lẹ̀ òun náà sọ àlùbọ̀rọ̀kù torí àlùbọ̀rọ̀kù yóò go kẹ́yẹ́ sí pé wọ́n gbé lọ sẹ́rẹ̀ ọ parí iṣẹ́ rẹ̀ nígbà wọn ti kúrò wọ́n á dé ìmọ̀bi táwọn àdébẹ̀ ọlọ́run máa ń gbé nǹkan mọ́ ẹ̀sùn sáláwá ṣáájú wọn kí òfò wọn sọ pé sẹ́mẹ̀ orílẹ̀ ṣàbà ní kúdùsù ṣàbà wálé sàbà. mo ti Thank you.

àbẹ̀ àkọ́kọ́ sọ pé ọmọ yẹn ká nu kọ́ọ́lá ní mọ́dà ìlàlá àbílà sọ́ọ̀lì àkò ní. àbí kọ́ wá pèrò tẹ́kọ́ bẹ̀rẹ̀ wórówóró ẹ má ṣàfihàn kùkárí àlùhàlà àlùhàlà ò ní òkárí. àníkájì kúrò ọ̀rọ̀ kọ́tẹ́ ẹ tún lọ́wọ́ ẹ̀ káwọn ìgbà tó ti kẹrun ní káwá kẹrun ni kò ní ìdí gbogbo ẹjọ́ rárá yẹn. torí wẹ́rẹ̀wẹ̀rẹ̀ tó fẹ́ máa wí ọmọ máa fi kó bá àwọn tó fẹ́ sinẹ́sì lànà mọ́sálásí ọ̀rọ̀ yẹn á máa kó sí yẹn lẹ́nu ọlọ́run tẹ̀lé mọ́ jà lọ́lọ́ ọ̀lẹ́rọ̀ jòlè ha ní kọ̀lìbẹ́yìí fi jẹ́ òfin ọlọ́run òfin ọ̀sẹ̀ méjì sínú èèyàn kan kéèyàn máa tún lọ kẹ́lì kan máa wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ń bẹ̀ ọmọ àti ẹ̀ máa ṣàfihàn kùkárà ìṣẹ́jú mẹ́wàá ló fún ẹ̀ dákun kí ni gbogbo wórówóró inú lè rí ọ̀dẹ̀ tí kírun bọ́lá ló tó òwú tó wá sí bọ́lá tó tó ẹ wàá rí lèmọ́mù tó pé sọ́yìn wọn bá ti ṣe láyéláyé lálá láyéláyé lálá láyéláyé lálá láyéláyé lálá láyéláyé lálá ṣáájú kọ́ ọmọ sì kọ́ ọmọ kíni ara mọ́sálásí ní ilẹ̀ fún kọ́ lọ bòrí tọ́lá àwọn ènìyàn dájú fún ní bídíà ni ẹni yóò sì máa fi láburú ní tuntun bí tọ́wọ́ fẹ́ jẹ́ pa lórí láburú ni ìyẹn ọ̀dẹ ṣe é ṣe. Yeah.

ní pé ó máa fi kí ẹ ìfá lọ́wọ́ ẹni jẹ́ ìgbọ̀kọ́ ẹni jẹ́ ìfá rẹ̀ tí òun ò ní. wọ́n ti sọ̀rọ̀. wọ́n ti gbé wáyé pé òun lè fẹ́ òun wà ní ibẹ̀ yẹn. wọ́n fẹ́ òun fi ọ̀hún sí abẹ́ akẹ́kọ̀ọ́ pé abálẹ̀ ìmọ̀ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀tò bàjá láti ọ̀rẹ́ wá sí ọwọ́ wa. àbí ni wọ́n á ti kí nígbà tí ó máa ń pọ̀ lọ́dà tẹ̀lé wọn máa kó tàbí tó tẹ̀lé pé ìkẹ́ oúnjẹ wọn máa sọ̀rọ̀ tó kú pátákì àlẹ́ sí. Ẹ̀rí sọ́yà abájúmọ̀ pé kì í ti pé ìjọba ló ní káwọn ọmọ máa borí. Ló tọ́ bá jẹ́ ìjọba kọ̀sọ́gbọ́dá fẹ́ dá. Wọ́n lọ́wọ́ wá sùkúù tó ọmọ bẹ́ẹ̀ lọ. Fáyé pé kì pé ìjọba ló ní kí wọ́n borí ìbò ń bọ̀. Fáyé pé kì pé ìjọba ló ní kí wọ́n borí. Àkíyàn lè rà ìyẹn lè ra fún sàrò ní sí ẹdẹ kan sọkíjọba ni ọgbọ ọmọ bí bẹ́ẹ̀ ń sìn ìyẹn lè ra ṣùgbọ́n wáyé pé ìjọba ni ìjọba òde sọ pé yóò fi láti kàjà á sọ fún báyìí lè ní sàrò ṣùgbọ́n.